àwọn nǹkan àgbàyanu ohun ìṣẹ̀ǹbáyé tí ń bẹ lórí òkè yìí àwọn nǹkan àmì àrà mẹ́rìírí tí ń bẹ lórí òkè yìí tọ́pọ̀ ò tiẹ̀ mọ̀ hmm, àsìkò tó tájọ rìnrìn àjò ṣé ọjà ń bẹ níbẹ̀ kí làwọn nǹkan àrà mẹ́rìírí báwo ni wọ́n ṣe tẹ́bẹ̀ dó wọ́n láàfin bẹ́ńbẹ́ wọ́n lọ́jà ń bẹ́ńbẹ́ wọ́n láwọn èèyàn mẹ́ta kan dòkúta ṣé lóòótọ́ ni odò tí kì gbẹ́ ń bẹ lórí òkè yìí ṣáá báwo gan-an ló ṣe rí èwo ni wọ́n ń pè lódò ẹja ṣé èèyàn ló dodò ẹja ṣómi náà máa gbẹ àbí kì í gbẹ báwo lórí òkè yìí gan-an ṣe rí tó mú wa gbéra rìnrìn àjò wá sílùú ìdèrè nípínlẹ̀ ọ̀yọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dìgbà tá a bá gorí òkè yìí fẹ́ni tójú ẹ̀ ò tí ì rírí fẹ́ni tẹ́tí ẹ̀ ò tí ì gbọ́ rí ó ń tuntun tó ṣeé ṣe kó o má ì tí ì gbọ́ nípa ẹ̀rí rèé ṣó o ti gbọ́ nípa òkè ìdèrè rí ṣó o ti gbọ́ nípa òkè kò sọmọnù rí ìlú ìdèrè la wà yìí nípínlẹ̀ ọ̀yọ́ kódà ààfin olúdèrè ààfin onídèrè la wà yìí lẹ́yìn ìgbà tí kábíyèsí tó jẹ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tó sọ̀kalẹ̀ ọba olúfìjì wan ló sọ̀kalẹ̀ látòrí òkè yìí tá a mọ̀ sí òkè kò sọmọnù òkè ìdèrè tó sì wá tẹ̀dó síbi pẹ̀tẹ́lẹ̀ ń bí tá a wá ń pè ní òkè ọba lónìí bó o ló ti jẹ́ kí làwọn nǹkan àgbàyanu ti ń bẹ lórí òkè ẹ máa bá mi ká lọ ẹ rí dẹ̀ǹdẹ̀ ọlákúnlé fásùgbà ló kọ mi ẹ láǹfààní àti rí tuntun nínú fídíò yìí ẹ máa bá wa ká lọ. Yorùbá Gidi TV. sábà máa mú àwọn èèyàn lọ sí orí òkè ìlú Ìdèrè ni àwa yìí inú àwọn ìlú méje tó wà ní ìlú Ìbàràpá Ìbàràpá ó jẹ́ kan láàrin àwọn ìlú tí ó so Ọ̀yọ́ state dúró nílùú Ìbàràpá tí a wà yìí ìlú méje la ní a ní Èrúwà a ní Làlátẹ̀ a ní Igbó a ní Dèrè a ní Tápà a ní Ayétẹ̀ a ní Ìgàngàn ìlú kọ̀ọ̀kan náà ló ní ohun ìṣẹ̀ǹbáyé títí wọn àmọ́ ìlú Ìdèrè tá a wà lónìí òun ló pọ̀ sí jù. òkè la fẹ́ lọ gùn yìí gbogbo ohun tí a bá rí ní òkè yìí ló ní nǹkan ṣe papọ̀ mọ́ oríkì ìlú Ìdèrè tẹ́ bá rí wọn á kí wọn pé ọmọ ayé kéré ká tí ó di ọ wà ní oríkì wọn tẹ́ bá wo inú àwọn orin kan tí eléré kan ṣe kọjá lọ ó ní ẹlẹ́kọ̀ òdèrè ṣe bó ló jèrè o ẹlẹ́kọ̀ a máa rí ojúpọ̀nà ẹlẹ́kọ̀ òdèrè hmm. a máa rí ọjà tí ẹlẹ́kọ̀ òdèrè tó ti ń ta ọjà hmm. tí a bá bẹ̀rẹ̀ sí rìn lọ hmm. ìtàn fi yé wa pé níwọ̀n ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn orí òkè yìí náà ni gbogbo wọn ń gbé kó tó di pé wọ́n wá sọ̀kalẹ̀ sí ilẹ̀ tó fi tẹ̀dó ìdèrè la wà yìí àdúgbò yìí náà la máa fi ń ṣe ìgbàlejò ẹ káàbọ̀ sílùú ìdèrè.

mo tún padà lọ mo sì tún mú ire bọ̀ òkè yìí o òkè ire ni mo ti gòkè dèrè náà o mo ti gòkè ọ̀la o ó oh máa gà láàrin ìṣẹ́jú kan àmì pẹ́ dé ìsọ̀kú ìrọ̀kú. ìsọ̀kú ìrọ̀kú à ń lọ sí ìdá ọ̀pá wọn ìjìnà sí ara wọn. ẹ káàbọ̀ sí ìsọ̀kú ìrọ̀kú. ẹ jẹ́ kí àwa náà wò kí ni ìdí àtútù mọ̀ sọ fún pé bíbáyìí ní ìsọ̀kú ìrọ̀kú pẹ́yìn náà bá wẹ̀rí pẹ́yìn náà bẹ̀rẹ̀ sí mi <laughs> bá ṣe ń bọ̀ mú mi. <laughs> tí wọ́n bá ń gbé òkú bọ̀ láyé àtijọ́ kò sénìyàn tí a dé bí báyìí tí ò ní kọ́kọ́ fẹ́ sinmi gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òkú ó máa ń wúwo púpọ̀ wọ́n wá tẹ́ òkú wọ́n á tẹ́ sí bí báyìí wọ́n á sinmi díẹ̀ kó tó di pé wọ́n á gbé padà sókè torí òkè ni wọ́n ń sin àwọn ọba sí mhm. ni wọ́n fi ń pe bí báyìí ní ìsọ̀kú irú òkú. Mhm, bí kábíyèsí kan bá wàjà. tó bá wàjà. nísàlẹ̀ tí wọ́n bá ń gbé kábíyèsí yẹn bọ̀. tó ń gbé bọ̀. òkú kábíyèsí yẹn wọ́n á kọ́kọ́ sọ síbí báyìí. wọ́n á dá dúró láàrin ọ̀sẹ̀ tó a sinmi tó a sinmi díẹ̀ ní wọn láti gba ni wọn fi ń pe bíbá yìí ní ìsọkú ìrọkú ẹni pé bàtà náà ń bọ àná bẹ̀rẹ̀ sí mí ẹlẹ ẹlẹ òun bàtà dá rẹ rí pé a ní agbára díẹ̀ bẹ́ẹ̀ ara ti balẹ̀ ẹ jẹ́ ká tún sí síwájú. Hmm, ẹ wo ẹ wo ẹ wá lọ. ẹ káàbọ̀ sí ìdá ọ̀pá ìdá ọ̀pá rèé bó bá jẹ́ olóyè tó ń pa erin tó ń pa ẹfọ̀n tó tún ń pa ẹ̀lírí. E tó ń pa mèremère inú ẹran tó lágbára tó já kíkanjú ògbójú ọdẹ hmm. gbogbo ohun tó bá ní pátá ibi tó dáa jọ sí rè. kó gbọ́dọ̀ kó gòkè. kó o gbọ́dọ̀ àti ilẹ̀kẹ̀ o àti ọ̀pá àti bàtà rẹ o ibi tó dáa tó dáa jọ sí rè wọ́n fi ń pè ní ìdá ọ̀pá wọ́n máa ń fi eléyìí wọ́n fi ń ṣe àfihàn láti lè fi jẹ́ ìtẹríba fún kábíyèsí gbogbo ohun torí kó máa kó bọ̀ olóyè ní ẹni o ó di ọgọ́rùn-ún ni o olóyè ni ẹni o odigba àlẹ̀kẹ̀ sọ́wọ́ ni o ibi tí wàá kó gbogbo ẹ̀ sí rẹ̀ àti bàtà rẹ̀ wọ́n fi ń pè ní ìdá ọ̀pá láyé ìgbà yẹn tí a bá kúrò níbí báyìí a lọ sí ìyàrá ìyàrá yẹn dà gẹ́gẹ́ bí ẹnu ibodè níbẹ̀ ni oríṣiríṣi àwọn ọlọ́dẹ ni wọ́n máa ń wà láyé àtijọ́ láti lè jẹ́ nǹkan tí á jẹ́ ẹ̀ṣọ́ fún ọba láyé ìgbà ìbíkú torí pé tí wọ́n bá gbé ọba Hmm. tó má gbé ọba wọ́n ti gbé gbogbo ìlú nìyẹn ló fi jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ láyé ìgbà yẹn wọn kì í jìnnà sí ọba tí ogun bá dé adẹ̀gbọ́ nínú ìtàn pé ogun ò tí ì kódèrè tógun bá kódèrè ìdèrè máa ń jagun àjàbọ́ ni. ogun àjàyè ní ti dèrè. bẹ́ẹ̀ ni hmm. ìtàn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ síwájú. àpáta ló dàbí ẹnu ṣáàkì ẹnu ìdá ṣáàkì ẹbí orí ṣáàkì. sàn mú ire bọ̀ òkè yìí o òkè ire ni mo ti gòkè dèrè náà o mo ti gòkè ọ̀la o. wá ẹ wá wo iṣẹ́ àmì ọlọ́run o ẹ wo bó ṣe lànà sáàrin àpáta méjì yìí o ẹ wo bó ṣe lànà sáàrin àpáta méjì yìí o ibi náà pè ń yàrá yàrá rèé. gbogbo ibi tí àwọn aṣọ́bodè máa dúró sí rèé. yàrá rèé. yàrá tí a rí ó jẹ́ bíi ojú ìṣọ́. okay. Hmm. You are ń wò yìí ó jẹ́ ojú ìṣọ́ ṣé rókè tá à ń wò ni wọ́n Iweja. pè ní ìwò ẹja. ni ibẹ̀ ni wọ́n ní ọba ní ayé ìgbà yẹn tí ogun bá dé tó wọlẹ̀ sí fún bí ọjọ́ méje. ọba wọlẹ̀ sínú ihò inú ihò omi yẹn ihò omi láti fi gba agbára fọjọ́ méje fọjọ́ méje ó ṣe wàá jáde padà omi yìí náà ló tó wá jẹ́ omi tẹ́ pé tí ò bá sí omi mọ́ ní gbogbo ìlú òun náà ń lò náà tó fi ń dáná. bí gbogbo omi bá gbẹ kì í gbẹ. kò kí ń gbẹ tẹyin náà bá débẹ̀ ẹsẹ̀ ẹ tún wò pé àsìkò ẹ̀rùn láwà yìí hmm. ẹ kó mi yìí ti gbẹ kí ló dé hmm. ẹ tún bá ń bẹ. ara mọ̀ ń da ó dò. bẹ́ẹ̀ni bí báyìí làwọn aṣọ́bodè gbogbo wọn wà kò sẹ́ni tó fẹ́ gba bíbọ̀ ẹ̀ wọlé tógun bá dé ta àrírú rí àwọn tó wà ń bíbáyìí ló máa ṣe alamí àwọn tó wà ní aróyé Aróyé bá ṣe ń bọ́ sí àwọn tó wà láróyé ń wùwà ká tó débi báyìí àwọn tó wà mí báyìí ni ó pariwo fún Aróyé Aróyé hmm. àwọn yẹn ò jìnnà sí kábíyèsí ìgbà yẹn tó má ti fún wọn ní àmì ìfihàn pé ogun dé hmm. wọn á mọ̀ bí wọ́n ṣe gbé ọba pamọ́ hmm. kọ́ má bàa gbé ọba wọn ibi báyìí ni wọ́n ń pè ní ìyàrá ìyàrá yìí jẹ́ ẹnu ìṣọ́ ibodè fún gbogbo àwọn ọlọ́dẹ àwọn ọmọ jagunjagun. má bínú ìjì tó jà òun ló wó igi díẹ̀ níwọ̀nba sílẹ̀ bọ̀ à ń gbìyànjú láti gé kí àǹfààní lè wà fún gbogbo àwọn tí ó bá ń bọ̀ láti lè wọlé. bá mi mú fídíò yẹn mọ́ wọ́ọ̀lù wọ́ọ̀lù yẹn mọ́ wọ́ọ̀lù yẹn sókè. ìrẹsẹ̀ sùn lọ ó tó púpọ̀ ẹ bá wo ibi tí mo dúró sí níbí báyìí ẹni pé ara pátá ni. ẹ sì rí pé ọ̀gbù yìí bẹ́ẹ̀ náà nílé iná ṣe wọlé lọ bẹ́ẹ̀ gbogbo àárín yìí làwọn ọlọ́dẹ wọ́n máa wà ọmọ aṣọ́bodè bíbá yìí wọ́n máa wà lọ́kọ̀ọ̀kan ẹ jẹ́ ká sọ síwájú. òrèpè gan wà ń bí o mo yẹ tán yẹn. lórí pàǹbì o. mo ti rí. gbọ́dọ̀ dúnyàn. ìbéwúdé. ọlọ́dọ̀. ní orí òkè yìí oríṣiríṣi nǹkan ni wọ́n fi ṣe iṣẹ́ ọ̀gbìn wọ́n ń dá oko ata wọ́n ń dá oko ẹ̀gẹ́ bẹ́ẹ̀ wọ́n ń dá oko ọsàn lóríṣiríṣi tó gbẹ́dẹ̀ jáde oko ọ̀gẹ̀dẹ̀ oko kòkó lóríṣiríṣi tí ìbẹ́rẹ̀ ń jáde oko ìbẹ́pẹ. ẹ máa bọ̀ wá. ẹ̀yin wọ bàtà ẹ̀gbọ́n kẹta sí ẹ̀kẹta ẹ̀kẹta ẹ̀kẹta. òkè ẹ̀jẹ̀ ń bọ́lẹ̀ wá ẹ̀jẹ̀ ń padà. <laughs> mo yọlé o. ẹ jẹ́ ká gbìyànjú à ń lọ sí ìwọ ẹja. àlàáfíà ni o. adésínà ọmọ ni o kábíyèsí ìyá ọba. ibi àgbà kọjá rèé tá a fi gòkè wá. ó ṣe wá rẹwà lójú ó wù yàn látọ̀ kan púpọ̀. Saigon. Kanyal, halafu. bá rọ̀ lẹ́ẹ̀kan ó tún fún lágbára ara máa sún wá sókè díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so odò tí wọ́n ń pè ní ìwò ẹja lélẹ̀. tí òun lọ sọ pé tá a bá so òkúta sí. òun tún kọ lélẹ̀ olórogún òun lọ tí bá ti so òkúta sí tí wọ́n ní gbùrúgbùrúgbùrúgbùrúgbùrú. àyè pé téèyàn bá bọ́ sínú yẹn wọn lè rẹ́ni mọ́ ni. ẹ mọ̀ bí eléyìí ṣe wá ń sìn tẹ bá ti gbìbọ̀ yóò dàbẹ̀ pé igi yẹn ó ṣe kí ó ti dúró ṣé bí báyìí ló lọ ni àbá ọ̀kan báyìí ló lọ àbá àárín ló lọ kò sẹ́ni tó mọ̀ àwọn ojì ìyẹn eléyìí táwọn èyí eléyìí táwọn èyí ó dín. tába ti gé bọ̀ ó jẹ́. tába gé igi a ti gbìyànjú a ti wá bíìpù ẹ̀ ọ̀bùn ṣe wà yìí ó jìn gan. tó èèyàn ò mọ èèyàn ò lè sọ pé báyìí ló ṣe jẹ̀ tó kí ìsì tó mọ bó ṣe dìde ẹ bá gbé sí bí báyìí ẹni a máa sàn wọ́n kẹ́ wà lọ́bẹ̀ two feet mo rò pé mo lè rí gíntòsí ni. bóyá bíi two feet bíi three feet bọ́ bí báyìí òun ló jìn jù àárín. ó ṣeé ṣe kó mu odidi èèyàn. ó máa kọjá bẹ́ẹ̀ èèyàn sì six feet nìyẹn. àwọn akọjà àìrúrẹ rèé báyọ mú seven feet ó tún ju seven feet lọ ohun tó wà níbà tẹ́lẹ̀ ohun tó ti gbé láti ibà tẹ́ bá ti bọ́ mi yóò mú two feet láàrin kiri mi báyìí bó ṣe ń lọ bó ṣe ń lọ bó ṣe ń lọ bó ṣe ń lọ bó ṣe ń lọ òun sì ń tẹ́ bá wo òun látẹnu yìí lásán látòrí omi lókè yìí two feet ni látòrí omi yìí lásán ojú oró yìí dé ẹnu gọ̀ǹgọ̀ yìí lásán two feet ni kátó sọ pé àtúwá ti bọ̀lẹ̀ àti rí òpin láyé àtijọ́ ibi tí àwọn ọlọ́dẹ tó máa dé tí àwọn tó wà ní aṣọ́bodè yàrá wọ́n ti sọ fún ọ pé ogun dé àwọn tó ń bẹ ní aróye aróye ò jìnnà síbí àwọn ni wọ́n á gbé ọba wá síbí ọba lè wọlé síbí báyìí fún ọjọ́ méje gbogbo agbára nínú omi yìí náà nínú omi ó máa wọlé yóò sì máa mí tí a máa mí tí yóò jáde padà pẹ̀lú àwọn alágbára gbogbo àwọn ọdẹ ayé àtijọ́ omi yìí náà ló tún jẹ́ omi kan tẹ́ pé bá a ṣe wà lásìkò yìí kò sómi lógbó òkè yìí mọ́ yàtọ̀ sí olórogún yẹn méjì yẹn kò sómi mọ́ lókè mọ́ omi eléyìí báyẹn ń sìn kò sínú tó ṣe omi ojú oró ni wọ́n máa ń pè ẹ̀rọ ni ojú oró òun náà ní ń lékè omi òṣìbàtà òun náà ní ń lékè odò tí ò bá sí ìràwé tó bojú ẹ̀ báyìí tó bojú ẹ̀ ẹ̀ rí i pé omi yìí ó ṣe kíni ó mọ nìgẹ́nìgẹ́ ìràwé yẹn òun ló bò ó tí a bá máa fi rí òjò tó bá máa rọ̀ gbogbo eléyìí ni a gba sí ìtànká. nínú àwọn àṣírí tí èjẹ́ kórè yóò ti gbẹ tẹ́ bá wò odò tó bá ń ṣàn tí ewé bá sábà ń bu orí ẹ̀. Okay ẹ rí i pé kò ní fún oòrùn ní agbára púpọ̀ láti penetrate sínú ẹ láti wọnú rẹ dáadáa iná ẹ rí lè oye cover o ó tún ti kú nìyẹn tó bá yá ààbò ẹ wọ ara ilé ṣẹ́rí pé ìgbà tó ń gbẹ. kàkà kó mi ó gbẹ. tẹ̀tẹ̀rẹ́sì tẹ̀tẹ̀rẹ́ pé ó ń lẹ ojú oró yẹn mọ́ tẹ̀tẹ̀rẹ́. bẹ́ẹ̀ni ó ń lẹ mọ́. bó ṣe ń ṣe rè é ẹ fọ́n tẹ́ra máa láṣọ máa ṣe ojú oró nìyẹn. wọ́n wá fẹ́ẹ̀ dàbí ọpọ́n bí ọpọ́n ọkọ̀ ojú omi. bẹ́ẹ̀ ni ìyẹn gbé ọkọ̀ ojú omi kò hmm. tó bá ṣe tán ẹni pé orí ilé èdè orí ẹja. bẹ́ẹ̀ ni ibi bẹ̀rẹ̀ jẹ́ ìwọ̀n ẹja tó bá tó tán hmm. ẹja lẹ́ẹ̀kọ́ bó ṣe ní ṣèpè ẹja fún ẹ. Hmm. ẹja àkókò náà tó tún ní ewé. bá ń bẹ eléré ọmọ ọmọ kókó tá a bí tí ọkà bá ń bẹ ní orí ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ kàn ṣe ṣe tán fi wẹ̀ ní orí ọmọ kó. Hmm. ọkà yẹn ní kòkòrò kòkòrò orí ọmọdé tọ́ wa ti bí ọmọ dání ọkà ń bẹ lórí ẹ̀ ẹ wá kíní kan wọ́n ti já ilé ẹ̀ lásán. ọjà àkókò ọjà àkókò yẹn tọ́ ti já lásán tọ́ ti fi òun náà náà á fi ṣe kọ̀ọ̀kan. òkè tí wọ́n á fi wẹ̀ ẹ́. tí wọ́n á fi wẹ̀ ẹ́ òun omi ẹ̀ náà ni wọ́n á lò hmm. tí wọ́n á yí mọ́ ọṣẹ ni wọ́n máa fi wẹ̀ tó bá ti fi wẹ̀ àwọn tó gbójú ẹ̀ kọ́kọ́ wá kaṣú àbí kaṣú náà kaṣú. ẹ kúṣẹ́. ẹ sọ kí ni kaṣú owó ni báyìí o títà ni. sí ìdí ẹ̀ la ní ìsìn. sí ìdí ẹ̀ ẹ̀ ẹ́ lè ti dà méjì ti dà. 就光把过年了。 gan ni bíbá. odidi ìlú kan ìlú ìdèrè àkọ́kọ́. bí ọlọ́ta. Hmm. ṣé wọ́n ń lọ tábí látijọ́ ni. yóò ti. wọ́n wá ní nígbàgbọ́ kí bóyá nípasẹ̀ áńgẹ́lì òun náà ni ilé tó olóyìnbó ń pè ní foot angel kí bá ipasẹ̀ áńgẹ́lì tó wá ayé àtijọ́ tó fẹ́ gúnyán ibi tó wá ti gúnyán rè tó sì kúnyán tó wá fẹ́ lọ ata ibi tó wá ti lọ ata rè. ibi tó ti ń gúnyán ibi wọn ti lọ́ta tí wọ́n tún ń wò gẹ́gẹ́ bíi pé ojú ẹsẹ̀ áńgẹ́lì. rọra jìn díẹ̀ o. tí omi bá wà ń bẹ òun náà ni ó máa ń dàbẹ̀ omi tó wà ń bẹ ti gbẹ koríko yẹn ló ló ṣe é bẹ́ẹ̀. tó bá jásìkò omi níbi tí àwọn tó ń gbìyànjú dè máa lúwẹ̀ẹ́ gan-an ni. ọ̀nà ìgbàláwà yìí o ibi táwọn ẹlẹ́kọ̀ọ́ òdèrè ti ń pọ́kọ wọ́n ti ń tàkọ ẹlẹ́kọ̀ọ́ òdèrè ṣe bó ló jèrè o ẹlẹ́kọ̀ọ́ òdèrè ṣe bó ló jèrè òun róṣọ dúdú ó sì ń róṣọ pupa ó fa ikú gbajá ó sì lékè nǹka ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣe bó ló jèrè o. <laughs> ọjà rèé ah! ọjà rèé hmm. tàbá kúrò níbí báyìí màá fẹ́ ká lọ sí ojúkọ̀nà ẹlẹ́kọ̀ọ́ dèrè gangan tí a níbẹ̀ a máa wá lọ sí odi ìlú níbi tí wọ́n ní amọ̀ tí wọ́n mọ sórí òkè tó ti lò six hundred years six hundred years ago ó ń bẹ níbẹ̀ ẹ̀ tún rí amọ̀ yẹn. wọ́n fi amọ̀ ṣe odi yí ìlú tá wà nù èyí ká. tẹ́pẹ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí yin ìbọn òun ló jẹ́ bí security fún wọn tó ń bẹ̀rẹ̀ sí yìnbọn ìbò ní wọlé ń bẹ̀. àwọn bàbá tó wá fi ya pé tí yẹn bá tún mọ kinní kan tí yẹn mú nǹkan yẹn àti nǹkan wọ́n máa ṣeré yẹn hmm. tí yẹn fi ṣe oògùn bọ̀ ìbò onírànlọ́rọ́ ẹni bẹ́ẹ̀ á débẹ̀ tàbá ti kó níbí bá. so gbogbo àárín yìí náà ń pè ní ọjà tí gbogbo wọn wá lọ́tún lọ́sìn lọ́tún tí wọ́n wá tà tí wọ́n wá rà láàrin ara wọn torí pé a gbà pé ibi tí wọ́n tẹ̀dó sí ní lákọ̀ọ́kọ́ tó gbọ́n gbé tán kọ́ àbá wọn sí ààfin alákọ̀ọ́kọ́ ọba òṣìkọ́lá àbá níwájú àṣẹ lọ síbẹ̀ tẹ bá wo ibi táwọn wò lọ́ọ̀kan yìí mo fẹ́ ká padà wá síbẹ̀ ni tá a bá kọ́ lọ báyìí òkúta tó dúró lórí ara yìí mẹ́ta ni wọ́n bọ́n ṣe wà mẹ́ta ni wọ́n fẹ́ wò lọ́kàn yẹn mm. kò jìnnà sí ààfin gangan mm. kò jìnnà sí ààfin. àwọn òkúta yẹn ò jìnnà sáàfin. tàbá ń padà bọ̀ mo fẹ́ ká kọ́ lọ síbi ẹlẹ́kọ̀ọ́dún yẹn ká ṣe àpadà síbí báyìí ká ṣe àmà lọ olórogún. a jẹ́ pé orin ẹlẹ́kọ̀ọ́dèrè ṣèbó olóòjèrè tá a kọ òun ó ní tàkà tó so mọ́ ọ a jẹ́ pé ìtàn yẹn láìpẹ́ jọjọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ láǹfààní àti mọ ìtàn tó so mọ́ ẹlẹ́kọ̀ọ́dèrè ṣèbó olóòjèrè orin náà tá a máa kọ náà ẹ láǹfààní àti mọ̀ tó ìtàn tó rọ̀ mọ́. ṣe bíbọ́ ọmọ ò bá tàn á sì bá àrọ́bá àrọ́bá ni wọ́n ń pè ní baba ìtàn ta lẹ́lẹ́kàn ọ̀dẹ̀rẹ̀ báwo gan-an lorúkọ náà ìdèrè ti jẹ́ àwọn àwòdẹ́lẹ́kọ̀ọ́ ìdèrè léyìí tí wọ́n fi kọrin pé ẹlẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀rẹ̀ ṣe bó o ló o jèrè o ẹlẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀rẹ̀ ṣe bó o ló o jèrè o àwọn ẹlẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀rẹ̀ tí ń pọ̀kàn ní dèrè ta ni báyìí gan ni ìtàn náà lọ níjọ́hun nígbà tó bí ń bẹ lórúnkún níbi ẹgbẹ̀ta ọdún sẹ́yìn six hundred years ago wọ́n rí ejò kan níbi tí wọ́n ti ń ṣọdẹ lọ àwọn ọdẹ tí wọ́n jẹ́ jagunjagun tí wọ́n kóra wọn wá láti ọ̀yọ́ ilé wọ́n rìn títí títí wọ́n dé ibìkan tí wọ́n ń pè ní àbọ̀nà ààbọ̀ ọ̀nà nífà ti sọ fún wọn pé wọn ò tí ì débi tí wọn ò ti dúró wọ́n rìn títítítí wọ́n dé orí òkè tẹ̀ ń wò yìí nígbà tó dórí òkè yìí níbi tí wọ́n ti ń pa ẹran wọ́n pa ejò kan tó jẹ́ ejò abàmì ejò yìí ara ẹ̀ bá a bá wò dáadáa ejò èrè ni èrè táwọn kan máa ń pè ní òjòlá ejò yìí ni wọ́n pa nígbà tí wọ́n wá fẹ́ gbé ejò yìí kán máa wọ̀ bọ̀ nílé ejò náà tóbi púpọ̀ ni wọ́n rí wípé orí ẹ̀ orí èèyàn ni ìyẹn wá jẹ́ ohun ìyàlẹ́nu fún wọn pé ejò ṣe lè ní orí èèyàn ó ṣe lè ní ara èèyàn ṣùgbọ́n láti ibi kùn sísàlẹ̀ ejò ni bó ló ti jẹ́ àwọn ọdẹ yìí bá sáré jànàjànà wọ́n padà lọ sọ́dọ̀ kábíyèsí tí ń bẹ ní àbọ̀nà àbọ̀nà yìí náà bàbá ń bọ̀ láti agbègbè ìpínlẹ̀ Ògùn tá a ṣe bí ẹni ń bọ̀ ní ìlú Ìdìrè ní àbọ̀nà yìí wà nígbà tí wọ́n débẹ̀ wọ́n sọ fún kábíyèsí pé kábíyèsí a rí nǹkan ìyàlẹ́nu o ejò kan la rí abàmì ní a ti pa ṣùgbọ́n tá ni pé ó lórí èèyàn èsì o kábíyèsí àwa nìkan kọ́ láàrí èyí o ẹ tẹ̀lé wa ká lọ wọ́n wá kábíyèsí wá tẹ̀lé wọn wá sórí òkè yìí níbi tí wọ́n ti rí ejò èrè tó lórí èèyàn àkíyèká kí lèyí òkìkí wá bẹ̀rẹ̀ sí kàn káàkiri ní gúúsù láríwá níwọ̀ oòrùn àti ìlà oòrùn gbogbo ilẹ̀ yorùbá kódà tó idé dà ọ̀mì ni wọ́n ti gbókìkí yìí àwọn èèyàn wá ń tú wá láti wá wo ejò abàmì náà tí wọ́n bá ti wá ń bọ̀ wọ́n ní àwọn ń lọ sí ìdí èrè ìdí èrè ejò abàmì tó lórí èèyàn wọ́n wá sọ orí òkè yẹn ní ìdí èrè pẹ̀lú orúkọ tí wọ́n ń pè é pé ẹ jẹ́ ká lọ sí ìdí èrè ẹ tẹ̀lé wa lọ sí ìdí èrè ìyẹn ni wọ́n pè títí tí ìdí èrè ni wọ́n pè títí tí tó dìdèrè lónìí orí òkè ìdèrè yẹn la wá wà yìí nígbà tó ṣe tí wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀dó sórí òkè yìí tí wọ́n ń gbé bẹ̀ wọn ò wulẹ̀ yọra wọn lẹ́nu mọ́ ibẹ̀ ni wọ́n ti ń jẹ ni wọ́n ti ń mu bí wọ́n fẹ́ pẹran kódà wọ́n ń gbìn oúnjẹ táwọn ọ̀yọ́ wọ̀nyí tí wọ́n kùnà láti máa jẹ ẹ̀kọ́ ni o tó fi jẹ́ pé títí dọ̀la àwọn ọmọ ọmọdé kí àkọ́ráyé ọmọ ògún tẹ̀lójú ọmọ akin lójú ogun ọmọ tó fìjàgbọdì ọmọ bíjẹ́ òsínmọ́ wọn lọ rèé tẹ̀lé ìdákẹ́jẹ́dó ẹ̀kọ́ ló ń yẹ wọn àkàrà ṣóun ní ti àwọn ará òṣù òṣù ògúdú àríkàrà ṣàlejò dòdò ńlọ ní ti kiri ni wọ́n ṣe máa pé ìkìrè ló ní dòdò tó ń ta dòdò tó ń jẹ dòdò púpúrú ní tòǹdó iyán ní tèkìtì ẹ̀kọ́ ni wọ́n máa pọ́n tí wọ́n máa tà oúnjẹ tí wọ́n ń jẹ dáadáa ni nílùú ìdèrè wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n wá gbé fàjọlẹ̀ nígbà kan níwọ̀n ìgbà tó jẹ́ pé ifá ni máa tọ́ wọn sọ́nà. So níjó ojú ń bẹ lórúnkún bí wọ́n bá fẹ́ tẹ̀dó sílùú kan bí ìṣẹ̀lẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ bí ìṣòro bá dé tí wọ́n bá ń wá ọ̀nà àbáyọ. tèmi ti ń tòótọ́ wọ́n gbé fàjọlẹ̀ Ifá wa ń jẹ́ kó yé wọn lásìkò náà pé bí wọ́n bá fẹ́ kí ọjà wọn túbọ̀ mọ́ tà sí i nínú ọjà wọn nílùú Ìdèrè ohun tí wọ́n ní láti ṣe ni pé hmm, kí wọn ó ṣètùtù wọ́n wá wá òòbẹ̀ títí wọ́n wá dán láti fi ṣẹbọ wọn ò rádán ṣẹbọ ṣùgbọ́n wọ́n lo òòbẹ̀ òòbẹ̀ tí wọ́n sì tán nìkan lò kò péye tí ifá ní kí wọ́n lò wọ́n ṣàsọ fún babaláwo pé ẹjẹ́ àlò bẹ́ẹ̀ ń tá a rí ni wọ́n fòòbẹ̀ ṣẹbọ ifá sì gbà ètùtù gbà àwọn wọ́n yẹn fá wọ́n yẹn babaláwo babaláwo yẹn fá ṣùgbọ́n nígbà tó yá àwọn babaláwo ìrètí pé kí wọ́n mú ẹ̀jẹ̀ wá látọjà wọn ò mẹ́jẹ̀ wá àwọn babaláwo wá lọ bá wọn pé ẹ dákun bó o ní sọ́jà ti ń tà sọ́jà ti ń yá wọ́n ní àwọn ò tí ì jèrè kódà ẹlẹ́kọ̀ọ́ ìdèrè náà sọ pé òun ò jèrè àwọn babaláwo lọ nígbà tó ṣe àwọn babaláwo tó wá ó wá rí i pé àwọn ará bíi yàtọ̀ ságùntàn tí kì í paṣọ èṣí dà àwọn ará ọjà yìí ti paṣọ dà wọ́n ń wọṣọ tó dáa tó dáa wọ́n ń róṣọ dúdú wọ́n ń ró pupa ni wọ́n bá kọjú sí ẹlẹ́kọ̀ọ́ dèrè tó ń sọ pé òun ganan ò jèrè nítorí pé gbajúgbajà gbá àlẹ́lẹ́kọ̀ọ́ yìí nílùú ìdèrè lórí òkè tá a wà yìí babaláwo bá ní ẹlẹ́kọ̀ọ́ dèrè Bẹ́ńbó olóòjèrè òun róṣọ dúdú ó sì ń róṣọ pupa ṣó o rò pa àríyọ ni àwa ń wá sọ́jà yìí a sì rí i pé bó o ti bẹ̀rẹ̀ kọ́ ló wà yìí ìyàtọ̀ ti bá ìwé àárọ̀ ẹ ìtẹ̀síwájú ti dé bá iṣẹ́ rẹ̀ ìyẹn ló bí orin náà ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣe bó o lóò jèrè o ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣèbó olóòjèrè òun róṣọ dúdú ó sì ń róṣọ pupa òun róṣọ dúdú ó sì ń róṣọ pupa ó bá ìrẹ́gbàjá ó sì múlẹ̀kẹ́ nǹkan o ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣèbó olóòjèrè o ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣèbó olóòjèrè o ẹlẹ́kọ̀ọ́ òdèrè ṣèbó olóòjèrè òun róṣọ dúdú ó sì ń róṣọ pupa òun róṣọ dúdú ó sì ń róṣọ pupa ó fa ìpàjá ó sì tún lékè ńkà o ẹlẹ́kọ̀ọ́ òdèrè ṣèbó olóòjèrè ìlú òdèrè ibẹ̀ náà la wà yìí. ibi tí ẹlẹ́kọ̀ọ́ òdèrè ń gbé ogun ọ̀pọ̀ ìṣeré lágbọ̀rọ̀ lọ. ló ń dún kúkúkú yìí. ibi tó ń gbé ogun ọ̀pọ̀ ìṣeré ta ló ń gbé nǹkan síbẹ̀. ẹlẹ́kọ̀ọ́ dèrè láti bí báyìí ló ti ṣe ìpalẹ̀mọ́ owó ọjẹ́ máa lọ sí ọjà hmm. láti kó yẹn. Hmm. ìfẹ́ ẹ lu bòmí náà ẹ lu sáìdì bòmí kò dùn bákan náà. bẹ́ẹ̀ kò ní wo. là ń lọ yìí. ṣé ta tún wò lọ́kẹ́. ẹ kí ni a mọ yẹn. ókè ókè ókè ókè mo ti rámọ̀ ó di. tẹ bá wọ ẹ pé ojú ọ̀nà kan ó là wá hmm. ojú ọ̀nà kan náà tó wà báyìí hmm. ojú ọ̀nà kan náà tó wà báyìí hmm. ilé ni gbogbo bẹ́ẹ̀ ṣe rí ó ń parẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni. tẹ̀ ń wò yìí ni ó di ìlú tí wọ́n ṣe yí ìlú yìí ká torórí òkè tá a wà yìí ìlú kan ní tẹ́lẹ̀ ìlú ìdèrè ni kó tó di pé wọ́n wá tẹ̀dó sísàlẹ̀ lórí òkè yìí wọ́n mọ odi yìí ká èyí tó yakù láti bí ọdún bíi five hundred years ago ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún sẹ́yìn ni odi amọ̀ amọ̀ ni wọ́n fi ṣe o yorùpẹ̀ amọ̀ ni wọ́n lò láti fi ṣe odi yìí o.

gan ò lè wọlé sí kó jáde lọ kan ṣoṣe so now kíní bó ṣe wá wà yìí ibi táwọn bàbá tó sọ dé inú ìtàn fún wa tá a bá mú eléyìí níwọ̀nba hmm. àti kíní kan pẹ̀lú nǹkan kan hmm. tí ẹ bá fi ṣe ògùn àfi tí kú ọlọ́run bá dé lókun. kò sí mẹ́tàlá àbọ̀n náà tí ó wọlé sí yẹn lára. this is six hundred old device war so that ofin gbé òkè kò ti six hundred or more than that. six hundred years over six hundred years. bẹ́ẹ̀ ṣe rí. ó ti lé ní eh, ọgọ́ta ọdún. ọ̀ṣunwá. six hundred years ẹgbẹ̀ta ó ti lé ní ẹgbẹ̀ta ọdún six hundred years tí wọ́n ti fi amọ̀ mọ odi yìí wọ́n ní odi yìí ni wọ́n máa gbé nǹkan ọjà bí ọfà bí ìbọn tí wọ́n gbé sí láti máa dáná yá tó bá ti wà ń bẹ̀ báyìí ibẹ̀ náà ti máa dáná yá àwọn ọ̀tá àwọn ọ̀tá tí ń bẹ ní ẹ̀yìn odi Hmm. láti dáàbò bo ìlú ìdèrè ìlú ìdèrè la wà yìí o ìlú ìdèrè ìpilẹ̀ṣẹ̀ gangan la wà yìí orí òkè tí wọ́n ń gbèrè tẹ́lẹ̀ kó tó di pé wọ́n lọ tẹ̀dó sí ìsàlẹ̀ níbi tí wọ́n pè ní òkè ọba ṣùgbọ́n bí gan ni wọ́n kọ́kọ́ tẹ̀dó sí ó láwọn ìtàn tó rọ̀ mọ́ tó ń bọ̀ lọ́jọ́ iwájú. ẹ rí i pé àwọn kéèké hmm. ó ti ń ya díẹ̀ díẹ̀ ó ti ń ya díẹ̀ díẹ̀ ó díẹ̀ ti ń ya ó ti ń ya díẹ̀ díẹ̀ hmm. kò rí báyìí tẹ́lẹ̀ níwọ̀n bá bí ọdún bíi mẹ́ta sẹ́yìn sí mẹ́rin gbogbo rí báyìí ló ti pa. iṣẹ́ ńlá ni wọ́n ṣe o. ẹ bó ti yà ọmọ tó ti lọ ilẹ̀ báyìí ọmọ. ibẹ̀ yẹn ọgbọ́n níbẹ̀ yẹn ẹ má rìn jìnnà ah, bẹ́ẹ̀ o. ọgbọ́n ní ogbó bẹ́ẹ̀. má rìn jìnnà bíbẹ̀ yẹn o èmi gbọ́dọ̀ takìtì ń bí o. Hmm. bẹ́ẹ̀ ni ló ń gbé ẹ. ní òjò ló ń gbẹ. Ah, ta wá ní jẹ́ sọ pé àwọn bàbá wa wọn ò ní mọ̀ ìjìnlẹ̀ wọn ò ní mọ̀ ẹ̀rọ ta ní jẹ́ sọ pé Yorùbá ò ní sáyẹ́ǹsì ah, ah, ẹ má jẹ́ tàn yín mọ́ ọgbọ́n ti ń bẹ tipẹ́tipẹ́ ọ̀làjú eléyìí tá a gbà tá a wá gbà sódì ló gba tó dáa ti ń bẹ lọ́wọ́ wa ṣó wá jẹ́ ká ga bí ṣó jẹ́ ká ní tẹ̀síwájú tó yẹ nílẹ̀ Yorùbá àfi ká padà ká ronú ká padà ká ronú ká mú ohun tó jẹ́ tiwa lọ́kùnkúndùn o bá a ṣe mú àwọn ìtàn nípa àwọn ìṣẹ̀ǹbáyé àtàwọn ìlú ìṣẹ̀dálẹ̀ ohun tó ti pẹ́ wá nǹkan tó ti ṣẹlẹ̀ ní bíi ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn-ún mẹ́fà ọdún àti jù bẹ́ẹ̀ lọ wá bíi ẹgbẹ̀ta ọdún six hundred years wá ìdí tá a fi ń mú wá ni pé ká lè máa rán wa létí ibi ibo gan ni Yorùbá ti ń bọ̀ bóyá ìyẹn á jẹ́ ká lè ronú nípa ibi tó yẹ ká lọ pàápàá fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. òun tó wà lórí òkè ló ní ṣe ló ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó tẹ ìdèrè tònídó tí wọ́n bá kí wọ́n sìn wọ́n á kí wọ́n mọ́ gbogbo nǹkan tí à ń rí ní nǹkan mèremère lórí òkè yìí nígbà táwọn ọmọ ayíkiri ká tí ó di ọmọ ayíkiri ká tí ó di ọmọ ayíkiri ká tí ó di ìdèrè náà ni wọ́n ń kí bẹ́ẹ̀ hmm. ó dì ní ó dì lóhùn rẹ̀. tiẹ̀ àwọn koríko yìí tí wàá pé wọ́n ti gbẹ mo fẹ́ràn báwọn koríko yẹn bó ṣe wọ́n ṣe dọ̀bálẹ̀ lọ àwọn koríko yẹn dọ̀bálẹ̀ lọ pẹ̀lú pẹ̀lú odi yẹn ó dùn mí pé àgbàrá òjò ti ń gbẹ́ odi yẹn nísàlẹ̀ ti ń gbẹ́ díẹ̀ lọ. ẹ jẹ́ àtúmọ̀ tẹ̀síwájú nínú ìrìn àjò. bá wò padà sókè ẹni pé láì ẹni tó lo òkè báyìí náà bẹ́ẹ̀ láì lè náà òun náà lo òkè báyìí náà. bẹ́ẹ̀ ni wọ́n pín sọ̀rí sọ̀rí oníkálukú lọ ni hmm. àmọ́ bí gbogbo ọjọ́ ṣe ń gorí ọjọ́ gbogbo nǹkan parẹ́ ó ń parẹ́ ó ń parẹ́. get to the top of the pillar but when you about to climb this thing you feel a lot as well you never able do this some have to push you to the ladder of success but when you get to the top remember the person that push it up Nah, listen, when we are here now, push it up. When you get when you get to the top, you two, you feel like ah, Omo. Ah, the king. If you know, go be by. Ó lè Oh yeah. Owó náà gbé rẹ̀ jù wá. Ó ti gbé wá. Uh-huh. Feel happy. Feel happy. fálùgbà ọ̀yẹ́ wá gun o. So now we now to, you want to see the people that send it to the top, you still have to come down a little bit. But when you are not nice to them, they will not what? They will not do good back for you. <laughs> so that is the scenario of life. Oh, yeah. Someone has to help you. Again, that is the ladder of success. Huh. Ah. Mm. <laughs> Inspiration gbogbo nǹkan tí Elédùmarè dá ìyanu ni o kenore ah mo ń kiri ni o kí náà kó kó eléyìí. àfi bíi kẹnu bí ọkọ̀ ojú omi. abẹ́ẹ̀ rí ni. èso igi ni o bọ àmúrú àmúrúkọ tí igi ọ̀hún jẹ́ o bá a bá rẹni tó mọ̀ ọ́ nínú ẹ̀yin tẹ̀ ń wò wá kí lorúkọ tó ń pegi tó ń so kinní bíi kenó yìí kí lorúkọ yọ tí wọ́n ń pe igi tó ń so ẹ máa drop ẹ̀ sínú comment section orúkọ kínní gangan èso yìí kí lorúkọ èso yìí ṣó ní ìwúlò kí ni ìwúlò ẹ. ẹ̀dá ẹ̀dá ojú ẹ̀ dé papọ̀ mọ́ra wọn. kí n wúlò ẹ màá mélé ìdáàrin ìlú màá mú dáàrin ìlú. wà á mo pe ibìkan ní aróye nínú ìtàn tí à ń bá bọ̀ aróye àti yàrá ọjọ́ ṣiṣẹ́ papọ̀ ni tí ogun bá dé àwọn tó wà ní aróye wọ́n á ta àwọn o ó wà ní yàrá lólobó ogun ti dé ẹ múra ẹ tọ́jú ọba torí ààfin kò jìnà sí aróye aróye rèé three layers rock hmm. kábíyèsí elédùmarè. kábíyèsí elédùmarè ọba tó tó kí ọba tó tó kì ọba tó tó yìn ọba òkì ìpàkì ọba tí dẹ́rù ọba gbọ̀njẹ̀lẹ̀jẹ̀lẹ̀ ṣé bí òdíjí inú omi lọ́lọ́run ṣe ní ṣọ́ọ̀kì ọ̀tá kò sì ṣe é gbámú sálámọ́ ni ẹ mọ́ fìwé ẹ̀ ṣe rí ọká ni ẹ mọ́ wàá pẹ̀gàn ejò tó lóró láíláí torí paramọ́lẹ̀ ò ṣe é pẹ̀gàn ẹ dákun kí lèmi ò ní yan olúwa fún olúwa ọba lọba tó tó gbójúlé ọba oníṣẹ́ àrà tó ń ṣe ń wàrà lóun mèrè mèrè mèrè mèrè mèrè mèrè mèrè lọ́ba olúwa ọba ẹni bá ní kò sélédùmarè láyé pé kò sélédùmarè lájùlé ọ̀run ẹ sọ fún olúwa rẹ̀ ti kú ó ti kú wọn àti ìgbésìn ni ẹ sọ fún olúwa rẹ̀ ṣí èrè kábíyèsí elédùmarè ń bẹ ó ń bẹ ọba tó gbé òkè lórí òkè tó tún gbé òkè lórí òkè tó wá gbé àwọn òkè lórí àwọn òkè ó wá gbé àwọn òkè lórí òkè gegele elédùmarè nu ọba mi ní bàbá mi ní kábíyèsí ọba tó jọba lọ òkè mẹ́ta ń bẹ lórí òkè òkè wa ń bẹ lórí àwọn òkè èyí náà ẹ wò ó ẹ wò ó ẹ wò ó ẹ wò ó ńlẹ̀ Yorùbá lélẹ́yìí wá o. tó nítàn tó rọ̀ mọ́ ọ̀rọ̀ òkè yìí òkè yìí ni wọ́n pè ní aróye gẹ́gẹ́ bí mo yẹ sọ síwájú àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè wọ́n á yí i ká tí a bá wo aróye yìí àti iyàrá iyàrá là ń wò ní ìsàlẹ̀ lọ́hùn yẹn àwọn méjèèjì jọ máa ń ṣiṣẹ́ papọ̀ ni torí ààfin onídèrè àkọ́kọ́ tó tẹ̀dó sórí òkè tá a wà yìí jìnnà sí báyìí àfilẹ̀ ń wò lọ́ọ̀kan yìí. ló dàbí ṣíìpù yìí. a wọlé sínú ààfin ẹ ó rí. ló dàbí ọkọ̀ òkun. ààfin nìyẹn tí ogun bá dé àwọn tó ń bẹ ní yàrá wọ́n máa ta àwọn aróye wọ́n á ta àwọn olólobó ẹ múra ogun dídé tó wà níbí báyìí tó jẹ́ àwọn aṣọ́bodè wọ́n fi ń fi òkè ní aróye. wọ́n á gun orí òkè lọ́kọ́ pátá. ọ̀nà wà ń lè gbà kulẹ̀ jágbà ó rà rẹ̀ mọ́ yọ̀ṣubú. Ah, ah. ẹ jẹ́ ká máa lọ sí ààfin. abẹ́ẹ̀ tó rí. ẹ ó rí kíchìn tí ọba ti ń dáná fún ọba. kíchìnì tí wọ́n ti ń dáná fún ọba tó wà níbí àti ìkànnà. ààfin kábíyèsí onídèrè tìlú ìdèrè níbi wọ́n kọ́ tẹ̀dó sí nílùú ìdèrè ńlẹ̀ ń wòye o ìpínlẹ̀ ọ̀yọ́ la wà o ààfin rèé nínú àpáta àpáta gàǹgà níbẹ̀ ni wọ́n wà ibẹ̀ ni yàrá wà ibẹ̀ ni ilé ìdáná wà kódà room and parlour self contained lápè bí tẹ́ bá wò dáadáa nígbà bá dé ná yóò mọ̀ yẹ̀yìn dáadáa. àwa ti ń wọnú ààfin ẹ àwa ń wọnú ààfin. ibẹ̀ la ibi awíladé yìí ibi awíladé. ààfin lè onídìrí àkọ́kọ́ ẹ wo ibi tí mo ná ọ̀pá sí ilé ìdáná rẹ̀ tí wọ́n ti ń dáná fọbàjẹ́ òun náà fi amọ̀ wọ́n fi ṣe tábà tí ń rùn síwájú ẹ rí ibi tí ọba máa ń jókòó sí láàfin ẹ bẹ̀rẹ̀ o ẹ bẹ̀rẹ̀ o ẹ bẹ̀rẹ̀ o. èmi ọba kì í ṣe gba àsùwò rè o. tó bá ń ṣe lọ́kọ-láyà. Hmm, tó ń ṣe gba àsùwò hmm. ẹ kiri ibi tí wọ́n fẹ̀yìn léèrè ìwọ̀n ọba ibùsùn ọba rèé ìwọ̀n ọba gbogbo ibi táwa ìpátá òun ni ààfin àkọ́kọ́ kó tipa máa lọ. inú ààfin rèé o ààfin kábíyèsí onídèrè àkọ́kọ́ inú ẹ̀ la wà yìí o nílùú ìdèrè <laughs> ìdèrè àtijọ́ ibi wọn kọ́kọ́ tẹ̀dó sí rèé ẹ̀yin náà wá ibi tán ti ń dáná fọ́ba jẹun rèé o ibi tán ti ń dáná oúnjẹ fọ́ba òun lẹ̀ ń wò yẹn o ah, àdúgbò yẹn. ibùsùn ọba. ibùsùn ọba náà mẹ́wọ̀. tí ń ṣe lọ́kọláya. Mm, tí kábíyèsí ti máa ń ṣe lọ́kọláya pẹ̀lú àwọn olórí àwọn olórí tán ń ṣiṣẹ́ ìbí abẹ́rẹ́ rí báyìí. Ah, ah, ilé abẹ́rẹ́ wọ ní inú àpáta bí wọn lógun ló ní ẹ débẹ̀. kò ṣe. àfẹ kábíyèsí lẹ ti ń <laughs> tutù mọ́ wa. ó tutù o ìbí yìí tutù o. wọ́n bá gba ìgbà fẹ́ wọ́n á gbé jáde wá. ìbí yìí tutù o. kábíyèsí elédùnmarè mímọ́ àtọ́gbójorí ní jẹ́ alágbàwí ìyanu marimari tí mọ̀rí ọmọ tuntun. Akika! Akika! gbódì bíbá. ìdèrè rè o. ìlú ìdèrè rè ìlú ìdèrè tuntun ìdèrè àtijọ́ la wà yìí ibi wọn kọ́ tẹ̀dó sí rèé kí wọ́n tó wá lọ sílẹ̀ pẹ̀pẹ̀ níbi ilẹ̀ gbé tẹ́jú ìdèrè tí gbogbo àyè tí táwọn ń gbé ní ìsìn rèé níbi tí ọ̀làjú tílé ọ̀làjú ti mọ́ bá wọn ń lẹ̀ ń wo òrùlé lé lọ rẹpẹtẹ yìí o òpópónà tẹ̀ ń wò yẹn nísàlẹ̀ ó ti lé ní three hundred years tí wọ́n ti ń tọ̀ ọ̀nà náà kó tó wá di pé ìjọba wa ṣẹ̀ṣẹ̀ wá da ọ̀dà sí i. Hmm. àti ìkà ẹ gbọ́dọ̀ rí bọ́m̀bí o. ẹ pé àwọn aikai làbájọ wa hmm. ìgbórílẹ̀ làgbà. a gbọ́ nínú ìtàn pípa ẹranko búburú ó pààyàn jẹ sí bíbá tàbí àwọn kan ọgbógun ó pààyàn sí bíbá kò tí ì sí inú ìtàn. tàbí bẹ́ẹ̀ ọmọ nílùú kan wá rí bọ́ ló wá kú tàbá àlejò kan rí bọ́ wá kú. àgbọn nínú ìtàn kò dẹ̀ sí táwa yìí náà tó fi gbọ́njú a tó fi ń ṣe iṣẹ́ tí atọ́nà tá à ń ṣe àgbọn nínú ìtàn. ibi tí kábíyèsí máa ń gba fẹ́rẹ̀ẹ́ láti tutù ó yàtọ̀ sí dákẹ́ bá wọn àwọn tí mo kó wá ní last week gan àmọ́ àmọ́ ìgbà tí a sùn lọ bíbá wọ́n sùn bíbá wọ́n sùn mo délé kan bíi five ẹjẹ́ àwọn àlọ́ wọ́n lè rí àlè dé gbogbo bí táwọn dín ẹ̀wọ̀n gan ẹjẹ́ ká máa lọ. ibi dọ̀. yàrá nìkan dùn o ìlú ìdáná kò mo wà yìí ìdèrè mo wà o ìdèrè ni mo wà o ìdèrè ni mo wà o ìdèrè ni mo wà o bẹ́ẹ̀ bá ń wá mi tẹ́ ẹ̀ bá mi ń lé ìdèrè ni mo wà o ibà ẹgbòdì o. àmúre níbi àwọn baba ńlá baba wa máa ń pọn mí sí tọ́ba dá yé èèyàn tutù bí omi àmù omi inú ẹ̀ máa tutù ni. máa sọ wọ́n sọ sí ni wọ́n láti máa gbọ́dọ̀ kí ni tó ń ju yẹn ni o hmm. tàtọ́ ń gbèsè kò sí náà kò gbẹ náà. mi ò gbẹ rí. kò gbẹ rí o ẹ sáà rojú ibi tó dé hmm. òkúta ọlá òkúta tó ń fi gbé sí i. Hmm òun ló fi tún reduce agbára ẹ̀ díẹ̀. bí bẹ́ẹ̀ kọ́ bó ṣe wà yìí èèyàn kan mọ òpin àbí. èèyàn wọn tó abá tó pààyàn dé ẹlòmíràn lè rò òkúta kí wọ́n fẹ́ gbọ́ bó ṣe fẹ́ máa rí wàá sọ sí ni gbà ẹlòmíràn àgbè wa eléyìí òkúta lásùn ìgbìyàn nìkan ló gbélé sọ eléyìí òsì mẹ́tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́ka ọkọ̀ wáyé nìkan ló gbélé sọ eléyìí òsì mẹ́tẹ́lẹ̀. òkúta yẹn ló wá di ojú ihò yẹn ihò yẹn lọ. bíbẹ̀ ẹ̀kọ́ tá a bá sọ sí báyìí a máa gbọ́ bí ó ṣe máa máa dún. bí ó ṣe máa dún nínú ìmọ̀kúmọ̀ tó ń mú bàtà ti mọ gbẹ̀ tán wọ́n ti sọ sí ojú omi la fi máa ń tà láti máa pé kọ́ máa máa wọ̀nyẹn lọ́jọ́ sẹ́ni à bọ́ sí náà kò lè gbẹ. ìtàn wo lẹ ló rọ̀ mọ́ òkè. òun ni kábíyèsí ṣàlàyé fún wa pé àwọn ìyàwó ọba méjì àtijọ́ pé wọ́n ń jà wọ́n ń jà èmi ju ẹ̀ o jù mí ṣùgbọ́n náà ni ọ̀kan ti fò ṣánlẹ̀ tó jù mí ìwọ̀n ọ̀kẹ́ ẹ̀ wọ́n ní òlé lọ ibi tó bá wọ̀ àjọ ń wọbẹ̀ àjọ ń wọbẹ̀ òun náà kò sílẹ̀ ó di ihò òun náà di títì ẹ náà níbẹ̀ yẹn gbẹ̀kejì. nígbà yẹn tó jẹ́ pé agbára wà agbára wà yàtọ̀ sí ìsìn yàtọ̀ sí ìsìn. Hmm. ó ga ọ lágbára o obìnrin méjì orogún méjì lódodo yìí o pẹ̀lú ìbínú nígbà tí agbára sì ń bẹ nílẹ̀ Yorùbá agbára sì ń bẹ di ìsìn náà o ṣùgbọ́n ó jura wọn lọ àsìn bàbá bíi tàtijọ́ mọ́ àsìn bàbá bíi tàtijọ́ mọ́. àwọn ìbò tó wá ní nígbà yẹn àwọn olókùn ìlú sílẹ̀ rà àti máa wá bí àwọn ọkọ̀ kan tó bá ṣe lọ́rùn mọ́lẹ̀ wọ́n wá báyà bí àmì oríṣi àmì. ìrìnyẹn fẹ́ gbogbo orí òkè tá a wà yìí ni wọ́n ń pè ní òkè Másọmọnù òkè tó jẹ́ pé bí ẹnikẹ́ni bá sọ ọmọ nù láyé ìjọ́hun nílùú òdèrè orí òkè yìí ni wọ́n máa ń wá láti wá pariwo síta pé ìwọ òkè má sọ ọmọ nù mi ò rọmọ mi o ibi tọmọ mi bá wà bá ń wá rí o. wọ́n fi dá wa lójú pé irú obìnrin tó pariwo sókè bẹ́ẹ̀ yóò rọmọ ẹ̀ padà lórí òkè má sọ ọmọ nù yìí wọ́n lọ́mọ kì í sọnù nílùú ìdèrè nígbà tá à ń sọ yìí. ìbí ìtọ́jú ẹ̀dá mi bí tá a wálẹ̀ náà èlé ìfẹ́ ẹ̀ dàbí òkúta tó nàró níbẹ̀ yẹn bí ìgbà kan wá ṣubú níbí èyí tó nàró mẹ̀ yẹn bí ìgbà kan ló ṣubú níbí eléyìí dàbí àwọn òkúta aláwẹ̀ obì tá a rí ń bẹ̀ yẹn lẹ́ẹ̀kan. ó dàbí àwọn òkúta aláwọ̀ obì tá a rí ń bẹ̀ yẹn lẹ́ẹ̀kan èyí dàbí èyí tó ga sókè. jangirọ́fà epo mọ́ tó jangirọ́fà. ọ̀rọ̀ mi. jangirọ́fà epo mọ́tò jangirọ́fà epo mọ́tò jangirọ́fà epo mọ́tò jangirọ́fà. ṣé ṣé jangirọ́fà náà gbé. àwọn eré tí a máa ń ṣe rèé tí a bá kó àwọn tọ́rìsì wa wá sí eré òkè a bá ti gbé wọn dáhùn rè gbogbo àjọ máa ṣeré a gbé a lè ṣubú. òkúta yẹn kì í yẹ. ẹ̀rọ kó gbé e lọ sókè. ẹ̀ ẹ̀ bá a ṣe tán a lè pọn ilé ó tún wá yàtọ̀ sí ilé ìta akọ́rẹ́ ní lẹ́ẹ̀lá ọ̀kan yẹn ìrọ̀rùn ó ṣe é fàyà kan O ṣe é fàyà kan ẹ lè gbé lọ sókè. wọ́n á kún lọ́dà ni. wọ́n kún lọ́dà bí ọlọ́run ti ṣe ẹ̀dá ènìyàn. fásùgbà egun náà. òkúta àwọn àpáta adíkálà nílé yìí o òkúta adíkálà aṣọ mi máa dọ̀tí ni. <laughs> ṣé kí mi wá gùn. ẹ lè gùn òun rọrùn gan. ẹ gùn. gbígbé. yẹ́sù ẹ̀dítọ̀ fẹ́ mókè gùn. Camera man fẹ́ mú gígùn. Ó sọ pìrìsẹ́ńtà di camera manu ẹ̀. Ẹ ti ń dì í. Wọ́n yìí o. Yeah ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣèbó olóòjèrè o ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣèbó olóòjèrè o òun róṣọ dúdú ó sì ń róṣọ pupa òun róṣọ dúdú ó sì ń róṣọ pupa ó bá ìrẹ́gbàjá ó sì múlẹ̀kẹ́ nǹkan o ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣèbó olóòjèrè o ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣèbó olóòjèrè o ẹlẹ́kọ̀ọ́ òdèrè ṣèbó olóòjèrè òun róṣọ dúdú ó sì ń róṣọ pupa òun róṣọ dúdú ó sì ń róṣọ pupa ó fa ìpàjá ó sì tún lékè nǹkan o ẹlẹ́kọ̀ọ́ òdèrè ṣèbó olóòjèrè. Yorùbá Gidi TV. bíbí ìṣerí tó dáa yìí èmi wò ká ní ìlú òyìnbó ni bíi náà ti rírun nǹkan báyìí àwọn tó ń pè ní horticulturist tí wọ́n máa ń ṣiṣẹ́ nípa flower oríṣiríṣi àdòdó wọ́n ti gbin oríṣiríṣi nǹkan bó ti yẹ pé àwọn nǹkan rẹ̀ tó rẹwà ó ti wà ń bí tẹ́lẹ̀ wọ́n ti gbìn wọ́n ti so oríṣiríṣi okùn èyí tí ó máa gbé wa káàkiri látòkè bí lọ sókè tọ̀hún ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ń bí ǹjẹ́ ní ìjọba ti bojú wo bí ìwò rí. Hmm, ẹ ṣe olóòtú láti ìgbà tí a ti ṣe àwárí ìdèrè yìí. Okay ní àkọ́kọ́ ohun tá a lè lérò pé ìjọba ọkọ̀ ṣe fún wa níwọ̀nba láti fi tan ìmọ́lẹ̀ kìíní yìí síta òun náà ni ọdún two thousand and twenty tí ìjọba Ṣèyí Mákindé tó wá tó wá celebrate àyájọ́ tourism. Okay lágbàáyé hmm. torí mapo hall wọ́n ti máa celebrate ẹ̀ tẹ́kọ̀ gbogbo àwọn akáàkiri ìsẹ́yìn òkè ògùn ògbómọ̀ṣọ́ mapo hall yẹn gbogbo àtàjẹ́ ẹ̀ka tá a mọ ìmọ̀ nípa tourism àti hospitality ibẹ̀ la máa wà a máa bọ̀ ní ọdún yẹ 2020 alonso bàtí a launch òkè hmm. náà ni ẹnjìnà ṣe mákindé àti ẹ̀mẹ̀wá wọn ni wọ́n wá sí bíbáyìí tó wá celebrate world tourism day látìgbà yẹn àti rí ìjọba ó tẹ̀ wá torí pé ohun táwa ń ṣe à ń fẹ́ ojú ẹ̀ síta kíjọba bá lè ràn wá lọ́wọ́ ni eléyìí báyẹn sìn tí ìjọba bá ràn wá lọ́wọ́ á tún mú kí internal revenue Ọ̀yọ́ state kó tó kú. a jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ tún lè máa pawó wọlé sí ju tàbí wọn wá téèyàn bá kú bí èèyàn two hundred wá ẹ mọ iye tá a máa rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ ohun tá à ń gbà lọ́wọ́ àwọn èèyàn òun náà la fi ń tún inú igbó ṣe tẹ̀rẹ̀ ta fi ń ṣa gbogbo ìdọ̀tí ju oko wà á ní ìdìrànlọ́wọ́ ìjọba eléyà á tún jẹ́ àǹfààní fún wa ní Ọ̀yọ́ state eléyìí náà á tún jẹ́ àǹfààní fún wa ẹ wo odò tó wà ń bẹ̀ tí ò gbẹ́rí tá bá mú Iyake Lake ní Ìsẹ́yìn ẹtú eléyìí tó wà ń bẹ̀ báyìí náà ó wà bẹ́ẹ̀ lóríṣiríṣi à ń rọ ìjọba ni kó ràn wá lọ́wọ́ láti gbé òkè ìdèrè èyí ní ìlú ìdèrè láti gbé e ga náà lè wà ní àárín ẹ̀ka òkè. Okay tó pọ̀ nílùú ọ̀yọ́. Hmm. níbi tó jẹ́ pé èèyàn ti lè wá nájú ṣègbafẹ́ pẹ̀lú owó kékeré yóò sì gbádùn ara ẹ̀ nígbà táwọn nǹkan mèremère tó wà níbí tó bá di èyí tí wọ́n ń ṣe tí wọ́n ń gbé gẹ̀gẹ̀gẹ̀ tí wọ́n ń ṣe lọ́ṣọ̀ọ́ yóò jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ilẹ̀ yorùbá hmm, àwọn nǹkan tó nítumọ̀ wà ńbẹ̀ tẹ́dùmàrè ṣẹ̀dá síbẹ̀. òkè bẹ́ẹ̀ ṣe wà yìí mo gbé àwọn kan wá ní last week láti ìlú èkó ẹ bí èkó ṣe tó ó wá ṣe àyájọ́ báìdì ẹ̀ ní bíbá ẹ̀ ọjọ́ bí bíbá ẹ̀ ló ti wá ṣe ọkọ àti ìyàwó yẹn alàgbà ṣìtúlàwà ibi tó gbéyàwó ẹ̀ wá ní last bí èkó ṣe wà ta ní èkó beach a ní kíní kan destination ìyàwó ẹ̀ ní rọ́ òun ka ibì kan lórí YouTube tẹ bá wo lórí Facebook lónìí ẹ kọ̀ọ̀kọ̀ ìdèrè yìí ẹ máa wo different posts different posts ẹ fà hàn pé ló fi jẹ́ pé ibi báyìí ló gba the most visited tourism tourist center ní eh, ní Ọ̀yọ́ state the most visited tourist center in the whole Ọ̀yọ́ state that people the unknown destination that people still visited this place that is an unknown place ẹnì kan ò mọ̀ rí rárá wọ́n dẹ̀ gbé jáde àwọn èèyàn tó dẹ̀ ń troop there are some people through all those a a a last year yẹn at least èèyàn tó kéré jù tó wáyé báyìí in a day close to two hundred wow. in a day ẹni tó àwọn mẹ́rin set mẹ́wàá lè wá twenty lè wá ẹlòmíì hundred tọ́kí ń gbà mí ẹ̀gbọ́n hòtẹ́ẹ̀lì oríṣiríṣi palmades the link heritage gbogbo àwọn ó máa kún wọn tó ní ibi sùn lóòótẹ́ orí òkè la máa sùn. lórí ọ̀rọ̀ ti ààbò torí ẹ̀rù mọ́ bẹ́ẹ̀ lómi pé ah, àwọn boko haram àwọn fúlàní. ẹ ṣeun olóòtú gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ìlú méje ló wà ní ìlú ìbàràpá ìgbà tí wàhálà ogun fúlàní tó ń ṣẹlẹ̀ ìgàngàn àti dé apá kan díẹ̀ ní tápà àtayétẹ̀ ló wà ìlú òdèrè la wà yìí bí wàhálà fúlàní yẹn ṣe pọ̀ tó kò débi báyìí mhm. bí wàhálà fúlàní ṣe pọ̀ tó kò débi. kí ló fà á ìdí àtúmọ̀ ni pé ibi báyìí àlàáfíà wà níbi báyìí gbogbo àwọn tó jẹ́ aṣọ́bodè wọn security wọn ni o ọlọ́pàá ni gbogbo wọn gbogbo wọn náà dúró ṣámṣám ìgbà tán ni wọn tún ti dé tápà àwọn fúlàní ti dé wọn ti ń pààyàn káàkiri àwọn tó jẹ́ security ìlú dèrè ló lọ pàdé ogun. pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ wọ́n ṣiṣẹ́ kárakára lórí. bẹ́ẹ̀ni àwọn náà lọ pàdé títí bẹ̀yẹn báwọn dé wọn náà ẹ̀rọ wọn tuntun lé wọn padà sí ẹ̀yìn hmm. tó fi jẹ́ pé àwọn security tó wà níbí báyìí wọ́n gallant tẹ bá ti pè wọn lọ́ọ̀kan báyìí tọ́ bá tẹ ti gbọ́rọ̀ kọ́ mi pé ẹ̀ ló bàbá afẹ́ gun òkè o èrò ọyọ kan ní o méjì ní o mo yín bá yín sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ lè wà láàfin ọba àzẹ̀kẹ́ ti bá security mẹ́kò tó máa dúró dé mi pé ṣáwọn ọmọ yẹn ti sọ àbí wọn ti sọ ṣọ ti dé àbí wọn ti dé àwọn náà ń ṣe wọn gbowó wọn ń ṣe ọ̀fẹ́ ni wọ́n ń ṣe pé àwọn kan fi ń ṣe ìlú àwọn pé hmm. gbogbo ẹni tó bá ti ń gun òkè kó máa sọ̀ láyọ̀ hmm. kálàáfíà ó lè wà tàbádẹ̀ fẹ́ sun orí òkè yìí ọdẹ àwọn fìgìláńtì wọn á yan èèyàn bíi mẹ́ta fún wa àwọn náà á sùn tí gbogbo àwọn tó wà níbà tí ò dẹ̀ sí pé wàhálà kankan hmm. kìnnìkan àwa la wá sọ fáwọn èèyàn pé torí pé wàhálà tún ṣẹlẹ̀ ní gàngàn yẹn káwọn èèyàn dáwọ́ dúró náà ká fi yanjú gbogbo wàhálà yẹn ká fi lọ bọ̀ nílùú dèrè kò sí pé wàhálà kankan pé ẹ fúlàní kan wá nígbà tẹ́ ẹ rí pé gbogbo àlàáfíà ló wà gbogbo wọn máa wọn máa yọ ọmọ yín ọmọdé ń yọ ọmọ yàn ni àlàáfíà àlàáfíà wà ní ìlú dèrè gbogbo bí ogun ṣiṣẹlẹ̀ nílùú gàngàn yẹn kò kó dèrè hmm. kò dé ìlú dèrè rárá. ṣùgbọ́n ní ìsìn ìgangan náà báyìí bó o ní ṣàlàáfíà náà ti wà. àlàáfíà ti wà ní ìlú gàngàn àti gbogbo àgbègbè tó wà ní ìbàràpá pátá ìgbóra ni èrú wà ní ìgangan ni tápá ni kò sí pé ẹgbọ́n mi ò tó wàhálà kankan kò sí ẹni tèèyàn kan mọ́ kò sí pàǹjí ni gbé bẹ́ẹ̀ bá ṣe ń dé ojú ọ̀nà kọ̀ọ̀kan lẹ́ẹ̀ máa kan security. àpàdé àwọn àmọ̀tẹ́kùn nígbà tá à ń bọ̀ àpàdé security kọ̀ọ̀kan sójà ọlọ́pàá gbogbo wọn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa rí wọn àwọn kan tó tún wá wà nùgbó tó ń rìn káàkiri báyìí ní àwọn àmọ̀tẹ́kùn lágbọ́rọ̀ lọ́hùn torí gbogbo àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ ìlú òdèrè káàkiri ní òkè òkun hmm. security hmm tẹ́ pé bá ṣe wà nú gbé àwọn kan tó ń rìn káàkiri ẹ lórí bá ẹ wọ́n ń dẹni ọdẹ kiri wọ́n ń ṣe àmójútó gbogbo inú gbogbo ṣe wà làwọn security wà káàkiri nǹkan táwọn ọmọ ìlú Ìdèrè ń ṣe nìyẹn tó fi jẹ́ pé àlàáfíà ó ní ìlú Ìdèrè àwọn sọ fún anybody bó bá ṣe wà yìí security wà káàkiri tẹ́kí bá jẹ́ kí ni mo lẹ ti ń bọ̀ kí lẹ̀ ń wá kí tọ́ má kábíyèsí hmm. pé kábíyèsí ṣẹ́ mọ́ pa àwọn tọ́ wọn máa gbé lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn ni nílùú ìdèrè àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àtàwọn ẹ̀ṣọ́ wọn ń ṣiṣẹ́ ààbò wọn ṣùgbọ́n panumọ́ ni wọ́n fi ń ṣe wọn pariwo wọn síta wọn wulẹ̀ kéde ẹ̀. pé nǹkan báyìí torí kọ́ bá lè rí àlàáfíà. ìyẹn sì jẹ́ kí wọ́n ní àǹfààní àti ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe láṣeyọrí nítorí pé wọn ò túdi ara wọn síta. bẹ́ẹ̀ni sá. Hmm. ìyẹn dáa ṣó ti ṣẹlẹ̀ rí pé ẹ kó àwọn èèyàn wá bí bóyá àwọn èèyàn wá wo òkè yìí wá wo òkè dèrè yìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò kan wá tí wọ́n táwọn ẹ̀ṣọ́ àwọn mọ̀ ṣó ti ṣẹlẹ̀ rí kí ló ṣẹlẹ̀. ẹ eh, ó ṣẹlẹ̀ ìgbà tí the biker association of uh, Nigeria tí wọ́n wá nígbà yẹn so àwọn tó máa ń gun power bike yẹn wọ́n wá níbi last year yẹn so wọ́n wá lérò pé bóyá àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ní èrò pé bóyá àwọn tí ó fẹ́ kó ogun ja ìlú ni pé bóyá Boko Haram ni wọ́n wọlé wá hmm. wọ́n bá bẹ̀rẹ̀ sí trace láti ìlú Igbóọ̀rà pé wọ́n ní àwọn eh, báyìí kan tó wọlé o wọ́n fẹ́ tó bí ọgọ́rùn-ún tó ti mm, wọlé. pé wọ́n gun ọ̀kadà bí ọgọ́rùn-ún wọ́n ti wọlé ìròyìn gbéńgbà kan. ó gbé pọ́n ibẹ̀ sí sáré gbalagbalagbalagbà gbogbo àwọn ọdẹ káàkiri wọ́n ti fọ́n káàkiri gbogbo inú gbogbo wọn ah, wọ́n ti ń déṣẹ́ wọn ni wọ́n ti gba bíbá yìí lọ wọ́n wá tírèsì wa dé ìlú òdèrè ìgbà tó wá dé ààfin kábíyèsí wọ́n bá machine bẹ̀ wọn ò ráwọn èèyàn wọn àwọn kan náà tún ti wọ́n núgbó lọ báyìí gbogbo núgbó tó wà mí báyìí òun náà ni security wa wà lọ pátá ìgbà tó wọ́n á rí wọ́n rí pé àwọn tí wọ́n máa ń gun òkè ìdèrè ni kì í ṣe àwọn Boko Haram ní ìgbà yẹn àmọ́ àlàáfíà ó wà láti ìgbà yẹn tí a bá ti fẹ́ kó èèyàn tó pọ̀ bí ọgọ́rùn-ún bí èèyàn fifty torí in a month tá a lè ṣe kí èèyàn bí fifty má dórí òkè àwọn security yẹn a ti máa ṣàlàyé fún wọn. wọ́n á ti mọ̀ sílẹ̀. wọ́n á mọ̀ sílẹ̀ pé ọ̀túnla o àwọn fifty wọ́n ń bọ̀ wá sí orí òkè ìdèrè àwọn ọlọ́pàá ògbówó ọkàn ìgbà ọkàn àwọn náà tún fi ń dáàbò ni àwọn náà máa ṣọ́ wa tá a máa fi sọ̀kalẹ̀ tó kẹ́ everybody yóò wà kò sí pé ogun fúlàní kan lé pé ẹ̀yin wọlé wà ń bẹ̀ yẹn tẹ́ bá rí pé ẹnìkan sọ pé ta ló wà ń bẹ̀ yẹn ẹ̀ tó máa mọ̀ pọ́ mọ̀ ìlú ó fẹ́ mọ ààbò yín àlàáfíà yín ni orí òkè tá a dẹ̀ wà yìí àgbọ̀ pé ẹnìkan ó dákú ẹnìkan kú ẹnìkan jábọ́ bó ṣe ga tó yìí àgbọ̀ gbogbo wa la máa ń délẹ̀ láyọ̀ àti àlàáfíà tí ò dẹ̀ sí wàhálà kan àlàáfíà ó wà nílùú Ìdèrè ìfọ̀kànbalẹ̀ ó ń bẹ nílùú Ìdèrè. nípínlẹ̀ Ọ̀yọ́. nípínlẹ̀ Ọ̀yọ́. a jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV tẹ́ nífẹ̀ẹ́ Yorùbá ẹ jẹ́ àjọ wòye ẹ̀ wò ṣáà lẹ́jọ́ ṣé ni kájọ pèròpọ̀ ká wo àwòsíkò kan pàtó tá a kóra wa jọ láti rìnrìn àjò wá sórí òkè yìí ká wá sórí òkè yìí ó lè jẹ́ àsìkò ọdún Easter bó sì jẹ́ àsìkò ọdún iléyá àwọn bẹ́yìn bá nífẹ̀ẹ́ sí láti wá sórí òkè yìí ẹ láǹfààní àti fi kọ́mẹ̀ntì yín sí comment section kí a gba nọ́mbà ara wa ká open whatsapp group ká wá jọ pinnu àsìkò tá a bá fẹ́ wá sórí òkè yìí lára àwọn òkè àtàwọn nǹkan mèremère tẹ́ máa láǹfààní àti wò níkànnì Yorùbá Gidi TV nínú láàrin òpin oṣù tá a wà yìí tí ṣe òpin oṣù kínní ọdún 2023 wọ oṣù kejì ọdún 2023 náà ni òkè yìí jẹ́ ní ẹ̀rìn ìjẹ̀ṣà waterfall omi tó ń ṣàn lókè tó ń dà sílẹ̀ lẹ́rìn ìjẹ̀ṣà ní òkè ìdànrè ìyẹn ìdànrè hill ló jẹ́ kan lára ẹ̀ àti àwọn òkè míì káàkiri ẹ ti rí ti Oǹdó tí mo fi hàn yín tẹ́ bá fẹ́ lọ síbẹ̀ tẹ́ bá fẹ́ kájọ rìnrìn àjò papọ̀ ẹ láǹfààní àti drop comment sí comment section wípé ó wù yín ká jọ ṣètò láti rìnrìn àjò papọ̀ nílẹ̀ Yorùbá lọ sáwọn ibi mèremère ká sì ṣètò ẹ̀ bá a bá ṣe máa rìnrìn àjò náà yóò wù mí púpọ̀ tá a bá lè jọ ṣe bẹ́ẹ̀ à ń gbé àwọn ohun mèremère tẹ́dùmàrí ṣẹ̀dá sílẹ̀ baba wa ṣe là ń gbé lárugẹ o nítorí pé èmi wá ìwọ wá tọ́rọ́ kọ́bọ̀ tá à ń mú wá gẹ́gẹ́ bí owó láti fi gòkè yìí owó tó ń gbà yìí ṣe owó tó ní tó pọ̀ owó kékeré ni láti fi mọ iye ẹ̀ torí àwọn kan ló ń tún bí yìí ṣe ká lọ sẹ́rìn ìjẹ̀ṣà ká wá síbí ká lọ káàkiri ìdànrè òkè ìdànrè wà ń àtàwọn òkè míì àtàwọn odò míì ìkọgòsí wà ń níbi tí omi tútù àti gbígbóná ti pàdé ilẹ̀ yorùbá náà ni ẹ àjọ ìrìn àjò yẹn papọ̀ tàbí kẹ́ máa drop tàbí kẹ́ máa kàn sí mi lórí whatsapp line mi tó ń lọ lójú ìwòran yín yẹn 081 504 40464 081 504 40464 a ti jẹ́ káwọn mọ̀ wípé àsìkò báyìí a fẹ́ wá wọ́n lè ní ètò tó nítumọ̀ sílẹ̀ fún wa láti jọ rìnrìn àjò náà papọ̀ yóò sì dùn yóò lárinrin ẹ ṣé o. Yorùbá Gidi TV. tó a ti lọ abọ̀ àbọ̀mọ̀jẹ́ nínú ààfin kábíyèsí la wà yìí nílùú Ìdèrè nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n lẹ́nu oníkànlá àti gbọ̀pọ̀n àwọn àgbààgbà ló sọ bẹ́ẹ̀ o ọlákúnlé fásùgbà ló kọ mi ẹ mọ̀ gbòòn látẹnu kábíyèsí kábíyèsí o kẹ́ ẹ pẹ́ fún wa o kádé ó pẹ́ lórí o àwọn èèyàn káàkiri àgbáyé tó fẹ́ wọ́n fẹ́ mọ púpọ̀ nípa yín wọ́n fẹ́ mọ orúkọ yín wọ́n sì fẹ́ gbòòn lẹ́nu yín sá. o ṣeun olóòtú orúkọ mi ni aláìlúwà ọba reverend adéròjú kingsley oyelami olúfìjì the second the onídèrè of ìdèrè land. ẹ ṣe sá ohun tó gbé wa dé àgbègbè yìí ni òkè tá a gbọ́ òkìkí ẹ̀ dídé tá a dé a lọ yẹ̀ òkè yìí wò a ṣe dànsákì a tún ṣe kábíyèsí fọba mímọ́ tó gbérun tó dáa báyìí sí rúùlù yìí ṣùgbọ́n kó tó di pàmò kọjá lọ sórí ọ̀rọ̀ òkè yẹn ọ̀rọ̀ ààbò sọ sí wa lọ́kàn pé báwọn èèyàn bá tiẹ̀ fẹ́ máa wá látọ̀nà jíjìn láti wá wo òkè tó dáa báyìí bóòrò ọkàn wọn á ṣe balẹ̀ ìyẹn la ní ká gbùn lẹ́nu kábíyèsí nítorí pé àti gbókìkí páwọn fúlàní wọ́n ń wá ṣèkọlù láwọn agbègbè yìí láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn a fẹ́ mọ ibi tọ́rọ̀ dé dúró ipá tí ìlú ti sà láti kíjọba lẹ́yìn lórí ọ̀rọ̀ ààbò òṣèwọ̀n olóòtú àkọ́ kí ìjọba gómìnà wa aláṣẹ wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọmọ wa ni ẹnjìnìà ṣèyí mákindé ó ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ètò ààbò nípínlẹ̀ ọ̀yọ́ èyí àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe nígbà tí wàhálà wà káàkiri nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n pe àwa lọ́balọ́ba wípé àwọn fẹ́ gbé àwọn ẹgbẹ́ kan kalẹ̀ tí wọ́n máa ṣe ààbò fún gbogbo wa ẹgbẹ́ yẹn wọ́n ń pè ní àmọ̀tẹ́kùn adúpẹ́ wípé nípa ìpasẹ̀ ẹgbẹ́ àmọ̀tẹ́kùn yẹn a ti rí ààbò tó nípọn tó yè kóróko ní bí ọdún méjì sẹ́yìn kò sẹ́ni tó lè sùn tó lè díjú rẹ̀ méjèèjì nítorí pé ó fẹ́ẹ̀ ṣe pé kò sí ní gbogbo ìbàràpá méjèèjì yìí tí àwọn darandaran tí wọ́n ń pè ní fúlàní àti àwọn agbésùmọ̀mí tí wọ́n ń gbé àwọn èèyàn tí wọ́n ń pa àwọn èèyàn lóríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ gómìnà yìí wọ́n ṣiṣẹ́ wọ́n sì ń fi dá wa lójú wípé láìpẹ́ láì jìnà a ó máa sùn a ó sì máa fi orílẹ̀ òṣùká tí ò ní sí wàhálà mọ́ nídìí èyí òun ló fi ṣe wípé gbogbo ìgbà tí wàhálà wà yẹn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé àwọn bàbá wa nílùú ìdèrè wọn ò padà lẹ́yìn wa tí a bá ti ń pè wọ́n wọ́n sì ń dá wa lóhùn ó fẹ́ ṣe pé nínú ìlú ìbarapá méjèèje ìlú ìdèrè la ti gbọ́ pé ohun aburú kankan ṣẹlẹ̀ ní ìbàràpá méjèèje kì í sì ṣàwa náà kì í ṣàgbára wa kì í ṣe nípa mímọ̀ wa ṣùgbọ́n àtìlẹ́yìn ọlọ́run àtàwọn bàbá wa níbi orí òkè tẹ́ lọ ni torí pé ibẹ̀ làwọn bàbá wa tẹ̀dó sí so táwa náà bá wa ti fẹ́ rí ohun tí ò rú wa lójú a sì lọ sọ́dọ̀ àwọn bàbá wa ń bẹ̀ a pè wọ́n wípé ìdèrè kò sọ́mọ́nù. So, ní àkókò yìí o gbúdọ̀ sọ ọmọ ẹni o gbúdọ̀ sọ ọmọ kankan nù nílùú Ìdèrè àti nílùú Ìbàràpá méjèèjì lápapọ̀ so fún díẹ̀ yìí eh, gbogbo ogun gbòòrò Fúlàní wàhálà làásìgbò ó ti lọ sí odò ó sì ti lọ mú mi. tó túmọ̀ sí pé eh, ẹ̀yin ìlú fúnra yín kín ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn láti ṣààbò lórí ìlú ìdèrè yìí. bẹ́ẹ̀ni olóòtú ẹnìkan kì í jẹ àwádé àwa náà ò lè dá a ṣe òun ni mo ṣe fi sọ ọ́ sàkọ́kọ́ wípé wọ́n yẹ fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gómìnà wa báwa bá tiẹ̀ ní àádáṣe ǹjẹ́ a ní àwọn èèyàn tó kójú òṣùwọ̀n tí wọ́n lè bá wa ja ogun yìí ṣùgbọ́n pẹ̀lú àtìlẹ́yìn gómìnà àti àwọn aráàlú ló jẹ́ kí a lè ja ogun yẹn ká sì borí so torí náà kò sí wàhálà kò sí làásìgbò fúlàní gbòòrò mọ́ ní Ìbàràpá yìí gbogbo ẹ ti lọ sódò ó sì ti lọ mú mi. ẹ jẹ́ ká mọ̀ kí àwọn ará ìlú ìdèrè igbóọ̀rà àti ìbàràpá méjèèjì pé. dábàá àyítẹ́ igangan èrúwà làlátẹ̀ ìlú méjèèje nu bẹ̀rẹ̀ láti làlátẹ̀ èrúwà igbóọrà ìdèrè ayétẹ̀ tápà igangan ìbàràpá méjèèje nu. ẹ jẹ́ ká máa kí wọn pé wọ́n kú àjàyè lọ́wọ́ ogun fúlàní àwọn afẹ́ranjẹko ẹni tí ń jínigbé pẹ̀lú iṣẹ́ ààbò tí wọ́n ń ṣe fúnra wọn táwọn orí adé náà sì gbárùkù tọ́mọ́lú tí wọn ò wúwo wọn ò ṣeṣe pé kí wọn ó gẹ fìlà máwòbẹ̀ sí ọ̀rọ̀ ààbò láàrin ìlú wọn ní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ náà ó dúró taráàlú lórí ọ̀rọ̀ ààbò ló jẹ́ kí wọn ó lè ṣẹ́gun níbi tá a wá dé yìí ọ̀pọ̀ àwọn èèyàn ń wò wá káàkiri àgbáyé lórí òkè tó wà ní ìlú ìdèrè yìí tó jẹ́ òkè tó lágbára òkè ìṣẹ̀ǹbáyé òkè tá ò gbọ́dọ̀ gbàgbé láíláí hmm. ǹjẹ́ ní ìjọba ń kọ́wọ́ tì yín lẹ́yìn láti sọ òkè yìí di òkè tí ó mọ pawó fún lù ú pawó fún ìpínlẹ̀ tí ó sì túbọ̀ máa gbé orúkọ lù ú ga sí ẹ ṣeun olóòtú a ti ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba torí pé ní bíi ọdún méjì ìjọba gbé àkọ́kọ́ irú ètò tí wọ́n sọ pé tourism center wọ́n wá wò wípé ní gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà náà òkè wo ló yẹ pé kí àwọn kọ́ lọ ṣe àbẹ̀wò sí ní gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n sì wá ti fún tẹ̀dọ̀ àwọn ìjọba ni wọ́n wá ní bí ọdún méjì sẹ́yìn eléyẹn jẹ́ àkọ́kọ́ ọrú ẹ̀ tí wọ́n kọ́ ṣe ní ọ̀yọ́ state ìlú ìdèrè ni wọ́n á fi ṣe àkọ́kọ́ twenty mm, twenty one twenty twenty one ni wọ́n wá ìlú Ìdèrè gbàlejò mẹ́rìírí ènìyàn ni wọ́n wá síbẹ̀ níjọ́ yẹn àtàwọn aláwọ̀ dúdú àtàwọn aláwọ̀ funfun ìgbà tèmi náà rí èrò ẹ̀rú bà mí pé ah ṣé orí òkè yìí ni gbogbo àwọn èèyàn sì ń lọ wọ́n sì lọ gbogbo wọn lọ láyọ̀ wọ́n sì bọ̀ láyọ̀ kò sí aburú kankan tó ṣẹlẹ̀ so látìgbà náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé ètò yìí lárugẹ Ìdèrè hills Ìdèrè hills Ìdèrè hills wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé lárugẹ ifun títí dé ìlú òyìnbó àdó àwọn aláwọ̀ funfun wọ́n ti wá láìmọye ìgbà táwọn náà ti wá sí orí òkè yìí àwa wa ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba wípé kí wọ́n sọ òkè yìí di òkè ìgbafẹ́ sí gbogbo àwọn èèyàn tí ò ní ṣe pé nàìjíríà yìí nìkan ṣùgbọ́n láti òkè òkun káwọn náà máa wá síbí ààbò làwọn òyìnbó yẹn kọ́ sá fún níbi ọdún bíi mélòó wípé kò sáàbò ní nàìjíríà ṣùgbọ́n nísìn ààbò yẹn ti padà so àwa ń rawọ́ ẹ̀bẹ̀ gbogbo àwọn èèyàn individual lè ṣe. cooperatives wọ́n lè ṣe é gọ́ọ̀mẹ̀ntì lè ṣe é gbogbo àwọn mùtúmùwà èèyàn tí wọ́n bá wá síbí wọ́n lè ṣe é akọ́ ń fẹ́ kí wọ́n ṣe òpópónà táwọn èèyàn ó lè máa fi gun orí òkè yìí òun ni ẹ̀bẹ̀ tá a sí ìjọba torí pé commissioner for culture and tourism ẹ ọmọ dr ọlátúnbọ̀sùn òun náà ni ọkọ̀ wa, wípé ìdèrè làwọn dẹ̀kọ́ fi ṣe àkọ́kọ́ ètò yìí so àtìgbà yẹn náà láti wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí wọn wípé àwọn iléeṣẹ́ ńláńlá náà lè wá ṣe é a lè rí èèyàn náà tí ọlọ́run ràn lọ́wọ́ tí ò wá ṣe é a lè rí ìjọba bá a ṣe ń pè wọ́n táwọn náà wá ṣe é ṣùgbọ́n ohun àkọ́kọ́ tá à ń fẹ́ ni pé a fẹ́ kí òpópónà táwọn èèyàn ó lè máa lò tí wọ́n ó lè máa gùn bíi steps dé orí òkè yẹn. epo kíkan màdé ooskomto tàbíwé àtẹ̀gbò ṣe ooskomto ọkọ lòún àyà sí ló pọn òyìn wípé ooskomto ah. bàbá ti dára jù oskun tó gbọ̀n nara ó táwọn yọjú jọ àní níbi káṣù ara mú wọn. àlàáfíà oníjìnà sí wa bàbá àtìlò oskun tó yàtọ̀ jù ú ẹ bá mi gbé o. ó fọ̀dọ̀ tí inú ẹ̀ jẹ́ àlejò obìnrin tí ò ṣe déédéé ó mọ ọmọkùnrin ta pọ́npọ́n fún àdínkù ọ̀rá ara o ògbàgbọ́ ara ó máa. oskonto márànà pọ̀pọ̀ mára jí pépé kì í já ní kulẹ̀ ó ń pẹ̀lú ní capsule àtolómẹ̀ Holy Peace Herbal Ventures ló ń ṣe é ààyè ń bẹ fún alágbàtà jákèjádò Nàìjíríà zero seven zero three one zero zero two seven four four oskonto. Yorùbá Gidi Yorùbá Gidi TV tó o bá ti wò kàn ní Yorùbá Gidi TV ó ti rí nǹkan kan wo ibi ni o máa wò ní gangan ni o máa wò Yorùbá Gidi TV pẹ̀lú Ọlákúnlé Fásùgbà ìkànnì tó yàtọ̀ tó yà lára ọ̀tọ̀ ni máa wò bí ti ń dùn yùngbàyùngbà tó mi alágbàmọ́nàka ìyàtọ̀yàtọ̀ mèrègèdè délẹ̀délẹ̀ máa wò máa wò máa wò. Yorùbá Gidi TV. ó yá o. ibì kan ń bẹ tó o gbọdọ̀ mọ́ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá hmm, ibo nípò nǹkan dídú. Yorùbá Gidi TV